بغداوتي ولو رأيك الشجر في الأرض ثابتة لكان ثمار الشجر دار الملامة فإنك يا أهل سيدنا لمرة فقير بدين الله الذي خرافته لفتاة العلم جاء شيخا علمها تسوق الوراء بالعلم نهدي جهالتي وقضى إليه ذمة عيد حاسدي وحفظ الله من سلامتي ومن كل حسد لحسد كل ذي الأمور ربي يا نذير من البلاد ومن كل كيد الكاملين تقولوا معينا سيدا لا مذل كما الهولي ومن كل لسان أجره من أزياء بقوة يا رب المكملين مبيتين من قول ربي مجملين أعوذ بالله من الشيطان الرجيم إنا أردنا الأمانة على السماوات والأرض والكتاب فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نؤمن به نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يؤلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلمها في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين ومن عارض عن ذكري فإن له معيشة دنكا ونحشره يوم القيامة عاما قال رب لما عشرتني وقد كنت بصيرا قال كذلك أتتنا آياتنا ونسيتها وكذلك اليوم تنسى ومن يعش عن ذكر الرحمن يخيب له الشيطان فهو له قريب إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ورقة جلس الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين إلهي لك الحمد الذي أعتق هله على أيامه ما كنت لها أهلا وإن زدت تقصيرا تجدني تفضلا كالذي تقصر يستوجب الفضل الحمد لله látara orí rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa bí orí náà tí ó ṣe buhaya tó ààrí kankan tí a lè fi sán Káyọ kí a mọ̀ sí ọmọ fún ọba ẹ̀lẹ́dà wọn lórí orí. Lẹ́fẹ́lẹ́ àbúrò lẹ́bí ẹ̀ẹ́dà àrẹ́lẹ́lẹ́ aláàjá mi máa Ọba ṣe orí yìí ni a fẹ́ máa A ní tí ó pàmí láyé ní Bukira máa kàwà àrẹ̀ على نعمه وإن عدوا نعمة الله لا تحصوها Ọlọ́rin rẹ̀ bá lẹ́ máa ka orí ni. Wọ́n ní ká ọkùnrin ní mẹ́tàlá rẹ̀ láti tuntun ha. Wí lọ́ta wíwọ̀. Ilé lè máa fi sí òkè ọpẹ́ wa nínú oṣù àlùbákàtà wà mẹ́ òun lóore oṣù yìí tọ́lọ̀ subhanahu wa ta'ala tó ní kọ́ bẹ́ẹ̀ rà tẹ̀lé láyé. alhamdulillah òsín tó tó ní orí òsín tó tó ọ̀dọ́rẹ̀ lóṣù rí ju ọ̀nà orin ni lákọ̀ọ́kọ́ pé ọlọ́run ní ká rí ọ̀nà lánàá tèmí ọ̀wá pé tèmí ó tún mẹ́rin wà ní tọ́bí alhamdulillah ó ní ìgbàkálùkù wa báwo ó sẹ́yìn táwọn àwọn tájọ́ tó a fi máa dá orí tọ́lọ́ tó sì fún wa èyí máa Ọlọ́run àdúgbò fún ọ látara orí rẹ̀ tó ṣe. Àlàyé àmì máa kúrò ní pẹ́tọ́ láha àhàlá. Wàyí ìsìdí tó dẹ́kun sí rà kẹ́sìdí ní ìkẹfà pùlà. Wàásì àbí ìkẹkùn sí rẹ̀ yẹ́ sí ọ̀rọ̀ ìbò ní fọ́bílá. bàbá tó wá wò ní ẹgbẹ́ kejì táàtò fi máa èyí tọ́lọ́ subhanahu wa ta'ala ó sì fún wa lórí afẹ́tọ̀ ẹ̀dá nínú ọ̀rọ̀ tí wọ́n gbà wá lọ́tọ̀ọ̀tọ̀ àmúdùwà Muhammad tí wọ́n wọ́n láwọn mẹ́ta nínú àwọn tí wọ́n síwájú wọn lọ nínú àwọn sàhábà lẹ́nu wọ́n tó lọ́ ìta ara àìyí wọ́n máa bára wọn sọ̀rẹ́ ṣùgbọ́n wọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn méjì lọ́wọ́ kádàrá tí wọ́n kú sáájú ẹnì kẹta wọn ẹnì kẹta yìí òun kú lẹ́yìn lẹ́yìn nígbà táwọn méjèèjì ọ̀rẹ́ rẹ̀ ti kú sáájú ẹ̀. Ìṣe tí àwọn sọ̀hábà ní pẹ́lẹ́ ní wọ́n bá sùn tí wọ́n lálàá táwọn bá tún kí wọ́n lọ bá lẹ́yìn rẹ̀. Ìtumọ̀ àti ìsàlàyé ẹ̀fọ́. àwọn tó ní bó ló kọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run máa yọ ń sí. Òun ló wá náà rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó orí wọn nínú àjẹ́nà ọlọ́run. Ṣùgbọ́n yìí tí ẹni kẹta tó kú kéyìn, ìyàtọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní wípé àwọn méjì tọ́kọ́ kú ojú ogun ẹ̀sẹ̀ ni wọ́n kú sí.

èyí ló bí ìmọ̀ fún aṣọ́jú wọn tọ́lá nínú ọ̀dọ́ ìjìlá lórí ọlọ́sẹ̀rẹ̀ àwọn ọwọ́ mẹ́rin ṣe èyí nígbò lọ̀rọ̀ yìí ṣe rí báyìí ó bí àwọn méjì tí wọ́n kú sójú ogun bóòlù àyẹ̀wò òṣèjá ti lẹ́ni tí ó kú sórí mọ́tírà nínú ilé

oríire tẹ́lẹ̀ àtẹ́yìn ọlọ́run káwà máa sẹ́kù àtúnṣẹ́kù nínú Ramadan lórí yìí khairukum ma tọ́ọ̀lá umuru wa hasuna amalu Rasul ló yà pé ẹni tó fi dáàtì láyé olẹ́ni ọlọ́run bá ní kẹ́mi òkú olólórí nínú gbogbo ẹ̀dá kọ̀wáàbù lásán ẹ̀mí ìlòkò lásán wàhásùnà ọlọ́wà ní ìbẹ̀rẹ̀ ọmọ dá ara náà ní ìjòkó ta tó ń jò orílẹ̀ ní náà nínú àwọn tààfin lọ́gbìnà wípé èèyàn máa orí ọlọ́run lóore olúbùdókùtà wájú apàtẹ ìjókòó ìkálẹ̀ ní ọba náà wà lówó ni òun ṣe wípa afẹ́gun owó kan ní tiẹ̀ ìdúpẹ́ náà ní fọ́lọ́run sọ̀rọ̀ àánà wọ́n àdóbi Musa àrùsọ̀ láti wọ̀sálà àwa náà ma àdóbi tí ọmọ wájú gbogbo kan ó sì láǹfààní fáwọn àdóbi ọlọ́run yòókù òní àǹfààní rẹ̀ ní wípé yòókù lè lọ́ha ìdó ní tọ̀tùmá ọmọ bọ́lọ̀ sùn àánú wọ̀tàálà sọ̀rọ̀ láì sí òkú pọ̀. Ọ̀lẹ́ni kan tí wọ́n máa gbà wá. Lọ́rọ̀ tó lù ṣe tó yọ́ bá gbọ́rọ̀ ọlọ́run lòpé ìlú lọ́mọ sọ. Ọ̀pọ̀ ní ìdàrẹ́ tó wà tọ́lọ́wọ́ ọjọ́ máa ọjọ́ máa sọ̀rọ̀ ìdàrẹ́. Ṣùgbọ́n mo dá tààràtàrà ni wọ́n bọ́ bá sọ̀rọ̀. ọwọ́ sọ fọ́wọ́ fún ìrọ̀bá mi ọláàrẹ́ mọ̀ buhari lórí ànábì adam alẹ́sọ̀lásọ̀ wọ̀ta ìrìn ọlọ́run ọjọ́ adam nínú oṣù tó ṣe fẹ́ nìkan ní pé àlàfáwò obìnrin ìlú ọlọ́run ọwọ́ nínú kàbí ń fọwọ́ ara rẹ̀ bàbá wa ádàmà sí kan bẹ àlìjánná díẹ̀ kan àlàárà sí ọjọ́ kan wàlàkọ́là ọwọ́ ọlọ́wọ́ tó rárá rẹ̀ ló ti dá wọn kẹ́ àdébí mú sọ́wọ́ ọgọ́lọ́wọ́ ọmọ dáadáma lọ́lọ́pọ̀ ọjà pẹ̀lú ọwọ́ rẹ̀ ọmọ kalẹ̀ nígbà tó tún dá lọ́lá سبحان الله ونفخت فيه من روحه اليوم سبحانك وتعالى لمن نفوه إذا توقع نبي عدم توقع دعلون أعطى فيه فما فيه إذا عدم لرى nàfàkàrà sí i lẹ̀rọ nínú ẹ̀mí ìrẹ ọlọ́run ló ti fẹ́ ní sádàmàlà àtọ̀nà méjì sí dáadáa àtàìdá tí wọ́n ń pè ní òní àti bábára wa dáadáa tí ẹ̀yẹ yóò rí sí aláyẹn ni wọ́n fẹ́ sí bàbá wa ádámọ̀lá Ìjọba tó bára wá ń bí ó kú rẹ̀ káàtó ilẹ̀ ẹ̀lẹ̀ tí wọ́n ti mú yẹ̀ fẹ̀. Náàbí dáadáma olórí ìjọ aláyẹ̀. Àdébì Musa, ọlọ́rọ̀ àti ọ̀nà báyìí lórí Ádámù. Ó tún fi ìmọ̀má, èyí náà fi mọ̀ àwọn nítorí wọn bá mọ̀lẹ́kà léèrè pé kí wọ́n wá máa ọkọ ọkọ̀ ụka nǹkan wọn àti sọ. wà á dàmà àdàmà ẹ̀lẹ́ àdìmá àkùnlẹ̀. ìlọ́wọ́ wa fi gbogbo ọkàn gbogbo ọmọ obìnrin àdà ọlá rẹ̀ kò háyà ọlọ́wọ́ wa fi múta léèrè pé

bọ́ọ̀dì àmúrí lọ́wọ́ ẹnìkan ọlọ́run ọgbọ́dọ̀ fàṣẹ ẹnu ká máa kọ lọ́kọ̀ sára màsíìnì kẹ́kọ̀ọ́ ẹ̀ bára fà ọlá rẹ̀ tàbọ́lá àyà sára mọ́tò tí a àṣìṣe ni máa ṣá àlọ́ ìgbà gbogbo tí bá lọ́dọ̀ ẹni kọ̀ọ̀kan wá ọlọ́nkẹ́ bẹ́ẹ̀ tọ́wọ́ aráyè sí ọjọ́ ní kó sí ọlọ́ọ̀rẹ́ ọlọ́nkẹ́ bẹ́ẹ̀ làkúgbàdá ìlà ìgbọ́wọ̀ ọ̀bá fẹ́ ẹnìkan tó lágbára rẹ̀ kò sí sọ́nà àwọn ọ̀bá fẹ́ kò sí ẹnìkan tó lágbára rẹ̀ àdúgbò fún ọlọ́ alhamdulillah ìlànà ìlẹ́gbẹ̀dẹ̀ máa múlò ìlẹ́gbẹ̀ẹ́ àǹdà àhàlòmù على ما كنت فصولها أهلا لن يطوى في الصلاة والسلام وجوه إلى نبوة محمد نبينا دانا بعد ياسين وفترتي إن الله ولا الله قبس وجوه إلى من الرسل والأوثان في الأرض يعبدوا وأمكاتها صلى مستنيرها هاديا يلوح كما لاح الثقيل مهند وآخر نارا قد أشر جنتها وعلمنا الإسلام فالله نحمده وعلمنا الإسلام فالله نحمده يا لي يا مسلمان àtàlátù ti ti fún ànábì òsì tí èèyàn máa wù ẹnu ẹ̀ ẹ̀sìn mi bọ́rọ̀ wù sí pàṣẹ ẹ̀rú lọ́pàṣẹ àtàlátù mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fi ahun ẹ̀ Rasúlù náà sọ ó ní ahun náà alùbàkì máa ń tó kírkì ìgbàgbó wọ́n lọ́wọ́ ìsọ́jà àlejò ọlá yóò gbogbo ẹ̀dá tó ń dàpọ̀ ní lọ́gbẹ̀ẹ́ ní tiẹ̀ òṣèlú ìṣẹ̀fà láti fún. ẹ̀sìn ní káàkà láti orí àtẹ̀yìn ló fún àná ìdẹ́ni kẹrì káàkà láti orí àtẹ̀yìn ló fún àná ìdẹ́ni kẹrì ẹni tó kù ní lọ́wọ́ tọrọ ìnáwó mélòó ni ìfẹ́ àti ìfẹ́ tọ̀dọ̀ ní àtẹ̀yìn má bẹ̀rù ṣe yìí láyọ̀ káì ẹni tó ní èkú ni mẹ́lò láàrin ìṣọ́dọ̀ wa àwọn mí ìfẹ́ tó yé wà máa fi kú wa wà nígbà tó ti yí bá ti fẹ́ tó pé ní ẹ̀yìn ẹ̀ẹ́dẹ̀ tọrọ ọ̀kẹ́kù ẹ̀ẹ́dẹ̀ tọrọ ọ̀kẹ́kù gbogbo nínú ti wà lẹ́sìn ìsìláàmù tó wánú bẹ́ẹ̀ yá bá yọ̀ lẹ́ kò lè sí náà ẹ bá ya ọ̀lẹ kò lè sí náà irú obìnrin náà ẹni tí ó ti lọ́wọ́ ní ìsìláàmù yóò fi gbogbo ayé yóò fi lọ́wọ́ ọlọ́run tó fi ó fi pè wá lọ sí ẹ̀sìn ní sọ́lù àlẹ́yìn sọ́lù amúrí Pẹ̀lú àlẹ́yìn ìwọ̀sẹ̀lẹ̀ mọ́ tẹ̀sílẹ̀ máa. Ọmọ ìṣẹ̀lẹ̀ ọlọ́run ti gbé wá, òṣèré ìṣẹ̀lẹ̀ ọlọ́run tẹ́ kò ọmọ ọmọ ọmọ

gbogbo ọjọ́ olùkọ́ náà wọ̀n sí dáadáa torí kó ní ẹ̀kí òbí ìnà oníbẹ̀rẹ̀ abẹ́rẹ̀ ẹbí lọ sóòlù máa ń tẹ lẹ́yìn àti ìgbà káwọn ní ìgbọ́ gbẹ́mí sòkò àbíká gbogbo àwọn tó kọ̀ sí ìjà máa ń tẹ dáadáa sí nígbà

أعداء الأعداء وعدة الأعداء الأعداء الله من يحب الحبيب من يحب الحبيب الله حبيب فمن ذلك أنا وافر يحب الحبيب وناصر رين mẹ́rin ni ni wọ́n fẹ́ máa mú ní ọ̀rẹ́ àti ọ̀tẹ́ ẹni àtọ̀rẹ́ ọ̀tẹ́ ẹni gbogbo wọn sí wọn ti dọ̀tá. Bẹ́ẹ̀ yẹn bá ti mú ọ̀rẹ́ ẹni lọ́rẹ̀ẹ́ òun náà ti sí ọ̀dọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ bá ti mú ọ̀tẹ́ ẹni ní ọ̀rẹ́ òun ti ọ̀tá. Wọ̀lùtá kílẹ̀ àdá ìrẹ́gúnlẹ̀ àdá. Gbogbo ẹni bá ti ń dá ọ̀rẹ́ ní ọ̀rẹ́ ó ti ọ̀rẹ́ nìyẹn ilé náà ni àwọn náà fi ń sọ̀tọ̀ láti fún àtọ́jú ẹ̀dá ìṣẹ̀lọ́run ọlọ́run kọ́ máa bá nàbí wa Muhammad ẹ̀yìn àtọ́láti èyí tí a máa tún lọ bẹ̀ ní ọ̀dọ̀ àwọn tí wọ́n ní mú dáadáa látọ̀dọ̀ ànábì àwọn àlùfáà wa tí wọ́n kọ́ ọ na wọ́n rìn lọ́dọ̀ náà dáadáa tàbára wà mú. Àwọn olóòrùn ní dáadáa látara wọn. Bẹ̀rẹ̀ látòrí àfáwà àgbàsàmá àfúṣe Ọlọ́run lò wọ́n dáadáa. ọ̀kan wa àwọn táwọn kàlẹ̀ àtẹ́jú sílẹ̀ káàkiri màlákàrà wọn. Ọ̀rìn ọ̀rọ̀ a máa ní pọ̀. Oríṣẹ́ tí a rán mi, gbogbo àwọn àlùfáà ajẹ́kọ̀rọ̀ lọ́wọ́ pọ̀. ẹyọ kún lọ bẹ̀ yẹ kú. bóyá nǹkan abáṣọ náà lọ́mọ sọ̀rọ̀ ẹ̀fọ́ ìbáraka sí. àmín. gbogbo àwọn àpá àwọn ọlọ́wọ́ bá ti fẹ́ wọn. àmín. iṣẹ́ wọn lágbà àwọn ni wọ́n ń ṣe léyìí àwọn ni wọ́n ń ṣe. àwọn lárí dáadáa lára wọn. tá wo pé ọ̀nà ni ọ̀nà ni. ilé ìjọba ti lọ́wọ́ wò lójú ti lórí ẹ̀. ọyẹ kọ́ ọmọ tó náà ń fi kábàáyé kọ́ ọmọ pé ìdílé ìlọ́nà ọlọ́gbà ní pẹ́wà ó kí gbogbo òjòkó ọbẹ̀rẹ̀ láti orí gbogbo ẹ̀yìn àlfáwà tí ó wà kálẹ̀ àlfáwà tí a bá ọ̀rọ̀ nínú wọn nígbà tí a wọlé gbogbo ìfẹ́ ṣe lápàá fún wa àwọn akọ́ra ní àwọn tó kọ́ wa ni wọ́n ní orígbò ní ẹ̀rí wa tí ó mélòó lákí láti àwọn àgbàrá àpàmílá náà rẹ̀ àwọn òsìnkú ní ilé kéwú àwọn tí wọ́n bá ti sórí ọjà bá wọ́n mọ́ làkàlélá àwágbà àfihì sọ́rọ̀ àwọn akọ́kọ́ wa ọlọ́wọ́ra fẹ́mi náà lákàlélá òun máa ẹni àpálẹ́ dàyà àrùkù kọ́dàlà àárín ìlànà báwọn àwọn náà lè máa jẹ lọ́mà gbọ́tọ́lọ́ ń ṣe fún yí ọ̀nà ìjọba jẹ́ àmín ògbẹ̀rẹ̀ àfáwà gbogbo tẹ́ wá kálẹ̀ àfáwà tí wọ́n jókòó tì yí àdọ́yọ́gbà àmín bàbá wa tí yẹ kí wa káàbọ̀ àwọn kan ni wọ́n pè wá kẹ́kẹ́ akáàbọ̀ náà ọ̀tá ọlá abúlé ọ̀bá jẹ́ ti ń kálà káàmù wọ́n bá ti dáhùn ọ̀la àdúgbò ìtọ́lẹ́ni tó ń pè ní ní àbàbá náà máa ń wá ló ń pè ní sọlá òpè ní ní sọlá ṣùgbọ́n ẹni sọlá mọ́ bá yàwó aláàmà sọlá torí pàwọ́ àti bẹ́ẹ̀ nínú dáàbá dáàmù ẹ̀rọ من دعانا فأبينا فله الحكم فله الفضل علينا وإذا ما نحن عجبنا رجع الفضل إلينا وإذا ما نحن عجبنا رجع الفضل إلينا من دعانا فأبينا Kọ́lá mẹ́rin kọ́bílò ẹ̀ẹ́nà gbogbo ọlá ìpè ẹni òpin ni ẹ̀lú ni. Wọ́n yóò dá mẹ́rin náà ajá àbí náà. Rọjà àìsẹ̀fọ́ nínú orílẹ̀ iná. Ọlọ́run padà sọ́rọ̀ ẹni wọ́n dáhùn ìpè. Àbílẹ̀ bí àmì òṣìṣẹ́ ìtùwánù ààrẹ wa ní ti ẹ̀ṣẹ̀ náà alhamdulillah ilẹ̀ ìdàrí sí ìdá inú wọ́n wá tó bàbá yìí ní gbogbo yìí àwọn míì máa ń jẹ́ òǹlọ́wàtún wọ́n sọ wọn lóṣùpá àdínú òun àdínú okùn àdínú ìdíná okùn ẹni àbí lóṣùpá àdínú ọkọ̀ àdíjì ìdírí abẹ́ ìdúpẹ́ abọ́bá ní gbogbo ìní ààrẹ wọ́n jẹ́ ààrẹ ti di ẹ̀yìn wọ́n sì gbígbọ́ òkúrí ọmọ ààrẹ tí ó gbígbé ọkàn sọ̀rọ̀ lọ wa ààrẹ ẹ̀nà ọba tó fún ní fún ọ̀gá fún ọlọ́ba fún ẹ máa dábàá mm-hmm. bí jà rẹ̀ ó sì fi tún náà ó sì náà àhà ààrẹ gbogbo mùsùlùmí akéyẹ nínú kábọ̀ fún alhamdulillah dada yóò máa lọ wájú. mo kí àgbà wa tí wọ́n jókòó sí wọn kì í ẹ̀rí máa dada yóò máa lọ́wájú àmì òkí dàbílù mi àmìrù mi tó gbé ní débi rẹ̀ ṣẹ́gun àkàmálù bíi àlùbáríkà yóò máa pọ̀ sí àmì ìtòbí ọlọ́run ọkẹ́yìn bàbá wa ọlọ́wọ́ bàdí kì í àmì òkí gbogbo òjókòó òkí àná mi àbó dáadáa yóò máa lọ́wájú. òkè alájọ wa ọmọ ìyá mi ní ibi àjèjì wa alájọ wa ẹm ìṣọ̀lá abájúmílẹ̀ ìyẹ̀wò ti kọ́ pa gbogbo tá wí. Ọba tí ń bọ̀ ní àwọn òṣìṣẹ́ fún mi bóyá ah, ẹ̀jẹ̀ wa ló yá wọ̀ rí ká wá wá múra. alhamdulillah dáadáa náà máa lọ́wọ́ ọlọ́run ní ìdáyé dúró kókó bẹ́ẹ̀ wa yẹ ọba tí ó kà yẹ sí dáadáa tó bẹ́ẹ̀ máa fi lè jókòó sí àǹfààní wẹ̀. ní àbá fẹ́ bẹ̀rù rẹ̀ sí ọ̀fẹ́ bá àwẹ̀ rẹ̀ jẹ́ náà lè dúkò sí wa ẹ̀ta ni ẹ̀sìn sí ayé ni gbogbo wa àpẹẹrẹ ẹ̀sìn tí bẹ lọ́dọ̀ wọn ò ní jẹ́ ọwọ́ ẹ̀yìn lọ́dọ̀ máa lọ́wọ́ wájú ó tún ṣe fún lórí àbákà wọ̀ ọ́. arán mi ní ọba àsìkò díẹ̀ ọ̀rọ̀ tábà fún àti sọ Ọrọ gbọ́ láti gbọ́ àgbéjà ọ̀rọ̀ tí ń búwe bàbá ń sọ níbi tá a ti sọ yìí ó búwe wípé ẹ̀sìn òun ló lù sílùú ìsọkúsọ ọ̀rọ̀ ní ká sọ pé ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní ìlú ìsọkúsọ ضرب الله سبحانه ọlọ́run ní dápẹ́ áàpù olùmọ̀dápẹ́ ẹ̀sẹ̀ mi nígbà ọba yìí ti dá ẹ̀sẹ̀ fún wa ọ̀dọ̀ ọ̀rọ̀ yẹn ibi a a lè bí wọ́n fi kí ni bí ó tàbí ìṣèlú kó níbi ẹ̀ tí ọ̀gá máa ń yan ìṣọ́kúsọ̀ ọ̀rọ̀ jàmbá ọ̀rọ̀ àti gbé ẹrù mùsùlùmí láti ọ̀rọ̀ àwọn àpẹẹsì láti gbé ẹrù mùsùlùmí láti ọ̀rọ̀ àti yan mùsùlùmí jẹ òun lọ̀rọ̀ ká sọ wípé ẹ̀sìn ọ̀tọ̀ ìṣèlú ọ̀tọ̀ ìṣọ́kùsọ̀tọ̀. Òun ló bí àwọn ìhàwó oríṣiríṣi láwọn èèyàn kọ sí ẹ̀sìn. Àwọn ní ìṣẹ̀lẹ̀ sọ pé kò tún ní jẹ́ ẹ̀sìn, wọ́n pọ̀ ha ìhà kúfuríjà àwòkọ̀fẹ̀. Ìkọ̀yìn sọ́rọ̀ wọ́n kọ sí pé kò tún ní jẹ́ ẹ̀sìn. Ẹni tètè wọ́n bèèrè lọ máa ń sábà wọ́n pé ìgbà ìfẹ́ nìkan sí ìyẹn lórí tọ́wọ́ fẹ́ dúpẹ́ ọlọ́run ẹ̀fẹ́ pẹ́ nìkan pé ìdàkan ló fi wá máa dúpẹ́ ti ẹ̀wà ti ṣe fún àgbà wípé ìbẹ̀rẹ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ láti inú tàkùrí nínú ìdẹ̀rù bá ní ìdẹ̀rù bá ní àwọn eléyẹ ìlẹ́rìnkàwó múlẹ̀ kápára tó ìfẹ́jà gbogbo ẹni tọ́kọ̀ ìfẹ́sí ti ń àwọn ìkèfè àwọn wọ́n ẹ̀sì ọ wípé a bá ẹ̀sì yé kò sẹ́wọ̀ orí ẹ̀dá kẹta yọ wà bàbá ti ẹ̀dá ẹgbẹ́ ìsìnkú pé kọ́ ọmọ sòrò rí bàbá wa bá ń sọjá orí ìfẹ́ yóò ti ní iná ó fi sínú àbáwọn ọmọ ẹ̀yà wa ní oṣù lọ́jọ́ jẹ́ torí pé wọ́n sòrò wọ́n lọ bá wọn lọ mọ́sáájú láti kò jọ sí wọ́n fẹ́ tó aṣọ wọ́n gbòòrò wọn lọ́sàn-án ara ìsìnjọba ẹ̀sìn ara ìsìnjọba nílẹ̀ ara fún ìjọba olóòkà

àbúrò àmì òsìntú ọdún káńtẹ́rù láàmù sí ìyẹ̀wò òsìntú sàmà òpójú mẹ́lò sàmà àmà òkú dábà lọ ní ọdún olé obìnrin ló ti jáde ẹjọ́ òfin ọgbọ́n bá ní wòye wò gbogbo wa lọ kò mú bàbá lọ kò mú ẹgbẹ́ lọ kò mú lọ kódà ní ọdún wọ́n ti wùsùlù ní ọ̀sán ọ̀pẹ́ ọ̀pọ̀lọpọ̀ mú sọ́jẹ́ nǹkan ọ̀pọ̀lọpọ̀ mú lọ́dún tó àwọn ilé ó lè àwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ̀lú nìyẹn wọ́n mú mi dákìlá àtàlí ìyẹn náà àdéhùn ọlọ́run tó wọ́n ní pé ọ̀gbun ìsàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ilẹ̀ ni wọ́n wọ̀ torí náà náà ní dàràkàtà ìpele lórí ìpele ọ̀gáńdà ló sókè ọlọ́mọ sàlẹ̀ ìjà wò. Ìfẹ́ rẹ̀ ọ̀la ayé nàná jẹ́ ń bẹ̀ lánàá lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa nínú ọ̀rẹ́. Ọlọ́run jẹ́ àmì àti náà ọlọ́run jẹ́ àmì ṣe. Ìhà ẹlẹ́ta táwọn ọmọ nìyàn kọ sílẹ̀ sí àwọn tí yìí wọ́n kàrẹ ní wọ́n gbà ìwẹ̀ làwọn tí wọ́n sọ wípé òṣèlú òsì láàrin ẹ̀sìn wọ́n bá wò pé èèyàn máa tẹ̀sí wọ́n máa tún máa tẹ̀sí ọkọ̀ àti sàmù ká ẹ̀sìn ọkọ̀ àti sàmù bẹ́ẹ̀ ni wọ́n lọ ọjà bẹ́ẹ̀ wọ́n yà lẹ̀ tí wọ́n lẹ́jà wọ́n fún wọn ẹ má sọ pé kìíní kan àràm kìíní kan rìbá ẹjọ́ mi lọ́ máa jẹun bó ṣe wù wọ́n wọ́n máa kájà bó ṣe wù wọ́n wọ́n máa lẹ́jà bó ṣe wù wọ́n ẹ má sọ pé ẹ̀sìn ọ̀rọ̀ ìjọba níbo ẹ má sọ̀rọ̀ ìdílé bí ọ̀rọ̀ àtẹ̀lú ẹjá máa tẹ̀lú yìí lọ́pọ̀lọ́ wá bá tẹ̀lú wá lẹ́ni tó jẹ́ lágbára wọn máa jẹ gàbá méjì àwọn èèyàn lọ káwọn kan máa tún lówó lọ látara àtẹ̀lú tí yóò tún àjà àwọn jẹ́ lórí lórí lọ. nígbà tí wọ́n sí lọ mí tí ò fẹ́ tẹ̀lé gbogbo òṣèlú ìṣèjọba tó ọba ti lẹ́sìn ẹ̀mọ̀ ìra nílẹ̀ torí kò sí tí wọ́n bẹ̀rù nínú ìṣèjọba wọn tí ọba ti lẹ́sìn ẹ̀mọ̀ nílẹ̀ àwọn tí wọ́n nìyí àwọn àwọn táwọn pè ní ìmáyìí jù ìmáyìí jù àwọn tẹkùlárì àwọn tí wọ́n ń gbà pé ká gba rọ́sùlù kí àlìjáwùlà ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní dáwùlà ọ̀tọ̀ níjọba. àwọn yẹn ọmọ ìdìbò ti rí torí pé wọ́n mọ̀ pé tí ẹ̀sìn gbé dání òní sí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ẹni tó ní ẹ̀sìn ká jẹ́ ìjọbi ṣe lọ. Ó sì ní sí ọ̀fẹ́ bá mi ṣe ìlú ojú ọmọ ti wáyé. Gbogbo àwọn tí wọ́n láwọn ń bá ọ̀fẹ́ jáde láwọn ọ̀fẹ́ ṣèlú ẹ̀rí pé òróró ara wa ni wọ́n fún. Òróró ara wa ni wọ́n fún olówó. Òróró ara wa ni wọ́n fún kọ̀kọ̀. Òróró ara wa ni wọ́n káàrùn àwọn ni wọ́n pàwọ̀ ń bọ̀ wá sí ìfúwó fúwó nǹkan fún un ẹ lọ fi ṣe sọ́dọ̀ ọdún yóò sì dákẹ́ rẹ̀ o. Tọ́wọ́ wà ní àwọn tí wọ́n ní kókòmọ̀ rọ̀ṣì àwòrán àṣì tí wọ́n nígbà nínú òṣèlú ayé wọn ẹni fẹ́ máa ròyìn àwọn sàábà lẹ́yìn ànẹ́bì sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ ìjọba yí lọ́wọ́ kò tẹ̀sí nìkan lọ́wọ́ ìfún ìjọba oko ọ̀rọ̀ ìjọba yí oko náà ìjọba yí fẹ́ padà sínú àgbà kí ni wọ́n fà àwọn tí wọ́n gbàjọba nínú ẹ̀rẹ́ ẹ̀rí òlàbọ́ àrùwàṣì àwọn àrólé tí wọ́n dá nínú ìjọba inú wọn ní kẹ́ẹ̀tìlọ ọmọ bí kẹ́ẹ̀tìlọ ọmọ bẹ́ẹ̀ ìjọba ilẹ̀ ayé ti ìjọba pẹ̀lú ìjọba lọ́dà àwọn ikú òru ara kí wọ́n fi máa Umar tó wà nínú mọ́sálásí lọ́jọ́ bí ìjọba ẹ̀fẹ́ tí wọ́n tanná fún títí títí àwọn mùsùlùmí lọ tó parí ẹ̀ tó bá fẹ́ sílẹ̀ parí Umar wọ́n sọ pé wọ́n parí àwọn ìjọba nù yóò kó wọ́n pa sínú àpòpá àwọn mùsùlùmí kó wọ́n wá lọ tán àtùpapò wọ́n mú lé nítorí tó ń fẹ́ máa tẹ́ lọ ríṣì kéré ṣe nǹkan àwọn mùsùlùmí tára tòun lòun fẹ́ ṣe àtùpapò òun lòun sì gbọ́dọ̀ òun ọmọ ọmọ ó ṣe lọ́kọ̀ọ́jọba

yíyí àtẹ̀yẹ ìfowópamọ́ fún nínú ìṣèlú ìyá láyé. wọ́n lè tẹ̀ yí nítorí àti ìyẹn mùsùlùmí jẹ́ ọdún ní àjẹ́ wọ́n ti mọ̀ pé tí a bá ti bí ẹ̀sìn fún mùsùlùmí ọ̀rọ̀ àwọn òṣèlú àyẹ̀jọ́ ọkọ̀ dání kan ní àná bá bọ̀ ọmọ sí bí mo pé nígbà ọmọ ọgbọ́n tó yunifásitì yìí kọ́lẹ́jì lọ́wọ́ kọ́lẹ́jì lọ́wọ́ bó tẹ̀ jẹ́ kó kọ tiẹ̀ ní sọ ṣùgbọ́n ìjọba ní tọ́jú rẹ̀ ìjọba olórí ti tọ́jú rẹ̀. nínú ìgbà tí wọ́n fẹ́ dá mp lẹ́kàálẹ̀ ibẹ̀ lọ́kọ̀ọ́kọ́ gbé wa ọ̀tún láti yọ ọ̀rọ̀ sún dáadáa ní ọba níta ibẹ̀ ní ẹgbẹ́ kọ́kọ́ rẹ̀ torí tàbí wọ́n lè bá fún òun ìlú ọgbẹ́ ni wọ́n dá tí wọ́n fi jùlọ níta pẹ̀lú àníyàn ọ̀dà lórí ìpàdé ẹ̀rọ àwọn èèyàn máa dúró. Bọ́wọ́ àwọn ọmọ orí pé fóònù ni wọ́n ti pálẹ̀ tẹ̀. Débi pé wọ́n sọ ìdáàmà péjọba lórí. Wọ́n wá padà fi dá aládàndà àmọ̀sí tí wọ́n sì ń dé tí ó sì ń dé kàtó ọ̀pọ̀ òfin mùgbẹ́bí kò lẹ́bí ìlú torí pé àwọn ni wà ní nígbà ìdájọ́ àṣẹ yìí ni wọ́n fi jọ ẹ̀sìn fún òní ìdílé ìlú títí torí pé àwọn kúrè kò sí tí ó ń jẹ́ sí náà làwọn ti kú ayyuwa nan obin duwa abin nan nínú ọgbọ̀n ìyẹn ni pé wọn nípa tẹ́lẹ̀ ìjà báwọn sọ pé rárá àgbà

ìsáàmù ọwá pàtó àyè kí mùsùlùmí ọ̀tá yìí kábẹ̀ hàn wípé ní ojúṣe wa olùkúlẹ̀ ìwà báà bá ṣe ètò orí ayé wa dáadáa wípé ẹ̀ náà láti ó ṣe wo gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àìsàn gbogbo ẹ̀tọ́ bí ìyẹn ní olóko ó lọ ìdarapọ̀ láàmù. Onírọ̀rọ̀ ọ̀nà òun lọ́wọ́ mú gbàgbé ìpínlẹ̀ ẹ̀tọ́ tó ní ìmẹ̀lú ayé rẹ̀. olóògbà tó wá ẹ̀tọ́ ni ọlọ́dún wá fún mi kàmà àṣàlù ọ̀hún ilé kàmà àṣàlù ọ̀hún ilé ọlọ́dún máa fi dáadáa máa fi àdẹ̀ sí dáadáa ní ayé yìí ọ̀gẹ́gẹ́ bọ́ọ̀lù náà fi dáadáa ó sì ti di wàlá dáadáa. Níbo ní ọlọ́run pé ká ṣe ètò ẹ̀tọ́

Nígbà wọn bá tà fáwọn èèyàn náà tọ́ bá jẹ́ mùsùlùmí kiri, ọ̀ọ́fọ̀wọ́ gbé oóso báyà sí ní ọ̀báyà sí. Ìsáàmù ni ẹ, nígbà àwọn èèyàn ti lẹ́rù. Láìpẹ́, ọlọ́rin ọkùnrin fi ìyà, ó tó sùn àkọ́jà. Ìdákìrì tún wọ́n ti bá wọ̀ sùn àfọ́nù. Wọ́n ti ní òbí ti ṣe ló tàbí ìlànà. Sọ̀rọ̀

Gbogbo àwùjọ tí ọba ti fẹ̀sẹ̀ ilé ayé ìyàlú ọmọ àdé. Olùgbẹ́nu àwọn àlùfáà wa, ó ti dí àwọn máa ń sọ̀rọ̀ sí àyè púpọ̀. Torí mo bí wa sí abẹ́rẹ́ lọ. Wọ́n ayé kásìlẹ̀ àárọ̀ ìtọ́ Wọ́n àdánù wo ló bá ayé gbogbo ayé dé látara wíwẹ́yìn kíjọba òsìlọ wa ìdarí òsìlọ wa àdánù nípa yí ayé ọ̀bá gbádùn tọ́wọ́ ti fà mú ìdarí ẹ̀rọ àwọn tí wọ́n darí láti wọ́n wà mú wọn ẹ̀rẹ̀ rí wọn ẹgbẹ́ Ràṣímọ̀wòrán, owó tuntun náà wọ́n sàárà àwọn tó ń mú wọ́n àwọn tí wọ́n fi ẹ̀sìn ìjọba. Ó làwọn náà ti fi ayé wọn, ó kó làbáwọn yìí. Ọmọ tàbí ìgbò làbá yìí máa ta. Ọwá lọ rí Ọ̀rà bí fẹ́ tàbí mẹ́wàá nínú Berlin láti nù táǹkì ńlá yọ́ máa tó epo orí tí máa fi títí tí máa tà pókì òun ni epo mẹ́jáde nínú lọ kẹ́ẹ̀kì ọwọ́ mẹ́kùn yẹn ó fi sínú olùgbéwù ọwọ́ gbogbo kẹ́ẹ̀kì lọ́wọ́ ẹ̀wà olùgbogbo epo rẹ̀ náà ní lọ́rùn ọ̀sẹ̀ kọ́lá mi lò ìṣàwó tọ́ba ta lọ́rùn sanwó ló ń rìn ìjẹ́. àwọn tí jọba ẹ̀sìn mi lọ́nà wà. àdánù ló dé wáyé nítorí pé ẹ̀sìn sí ayé ìdààmú fèrèsì rẹ̀ fi ń ṣayé jìbìtì ní ẹ lọ wọ́n pípọ́ lẹ́sìn lọ́dẹ̀ lọ́sẹ̀ ó pọ̀ ẹ̀rí ń bẹ òtítọ́ rẹ̀. mọ́tàlá yìí àpárí ọ̀rọ̀ ìdààmú fèrèsì bẹ̀rẹ̀ yẹn ẹ̀kún ní ìpẹ́ ní ìgbìmọ̀ ìdílẹ̀ ó kọjá democracy ní ibẹ̀ ṣùgbọ́n ìjọba ẹ̀ gángan kò sí òsì nítorí náà wá bá yín pé ta fẹ́ sí ẹbẹ̀ níjọba aráàlú aráàlú lọ́dún sí wọn rẹ̀ àbí sẹ́ni á ń sùn ọ̀nà tálábá wá ní ìsìn tá a bá lè ọ̀sán àwọn alẹ́kùn ní ìgbòsí kẹ́lẹ́ ìgbòsí kẹ́lẹ́ ìgbòsí kẹ́lẹ́ ìgbòsí kẹ́lẹ́ ìgbòsí kẹ́lẹ́ ìgbòsí kẹ́lẹ́ àmì mi wọ́n àmì ìrù ìdájọ́ ìjọba àti ará àbùsùn tí ó ń lọ bẹ́ẹ̀ lẹ́yìn Ìjọba ara wọn ni ìjọba ara wọn ni ó kọ ní ó kọ democracy ní rẹ̀ tó bá yẹn ilé àwọn mínú àwọn àbá àfi máa ń jẹ́ bá fẹ́ máa sọ ọ̀rọ̀ democracy wọ́n pé ẹgbẹ́gbẹ́lẹ́ sọ́títì ọ̀dá tẹ́tí lọ́wọ́ àánú láàmù náà wọ́n ń yàn èèyàn fún ẹ̀yìn ìlànà náà ní democracy náà nù tó bá jẹ́ pé ọ ẹ̀sìn lójú ọ̀nà pé ẹni afẹ́ ti ní ẹni afẹ́ yẹn ilé àwọn fẹ́ràn àwọn àbá àfi sọ fún wa pé ajáde alọ dìbò kò sínú orí burú nínú ẹ̀sìn ẹni tí a fẹ́

ẹ̀sìn náà fi gbé kalẹ̀ òun láti rẹ̀ pọ̀ pọ̀ sí orí bá àwọn ẹ̀kọ́ màdàmà tó bá débẹ̀ yóò wúlò fáwọn èèyàn yóò sàǹfààní fún wa àwọn akọ òní yẹn àwọn àfẹ́ǹsì ó ti padà sílẹ̀ mọ́ pé tí wọ́n bá sí sọ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀fẹ́ǹsì wá padà sọ pé tó bá rí bẹ́ẹ̀ ìjókòó bíi pé táwọn wà nínú tí wọn ò túlẹ̀ sí tá lè kópa nínú ìjọba tí wọ́n ṣe tí wọ́n fẹ́ sí. nípa àtọ́nà àtàlùbà sínú ìmọ̀bá yẹn nínú ìmọ̀bá yẹn bí ìdá. Mísán parí ẹ̀sìn náà ní pé nípa òṣìṣẹ́ pé tí wọ́n fi darí wa nínú tá wà ní náà nìyẹn àgbọ̀dọ̀ mọ́sí. Àṣìlá ìjọba ń darí wa nínú. ibi náà padà bá mi sí yẹn ó wá wo náà da àlùmọ́kìlá tàbá rí wípé àǹfààní wà ń bẹ̀. Àwọn wà pa. Torí pé táwà bá dá sí gbogbo tí wọ́n bá òòtù sí ilé orí wọ́n ti kú. Ní ọba tó rí kankan, ọba amúlẹ́nu. Ìmọ̀gbà wa náà ń bá dá sí, a lè gbìyànjú wa nìkan bá darí pé ọdún ẹ̀wúlò bí ò gbó ta lọ́wọ́ máa gbó díẹ̀ díẹ̀ àbá wa bẹ̀rùbà tó ní àwọn tí wọ́n fi ẹ̀sùn ìjọba nínú ọwọ́ láti gbogbo epo yẹn ọ̀dà ọ̀dà epo nù tọ́ba tó mọ̀ ya ọ̀rọ̀ ọ̀rọ̀ àbí jẹ́ lẹ́yìn méjì lọ́dà ọ̀kà méjì ẹ̀kọ́ àbíkọ́ta kí ni

ó láti kọ́ rẹ̀ sí ẹjọ́ láti láti jọ lọ́gbà tí wọ́n gbé nílé ẹjọ́ sẹ̀ríà wọ́n bẹ̀rẹ̀ máa ha àjòrò wa wà máa fi yàn kò kan nínú sẹ̀ríà pé a

àsìkò tó wà mú àwọn yìí òun ni Anas bin Malik ṣàbúrú àwọn sọ̀hábà látàrùn bàbíkú wà ní ìbáàrù àbìsì nínú àwọn àgbà àwọn tí wọ́n bá nàbí láyé ṣùgbọ́n tí wọ́n bá wọn sàbí láyé ní àtàrùn bàbíkú wà

lórí wọ́n lò àgbà sọ̀rọ̀ lórí tó rọ́bá òkú àbí ọ̀pọ̀ òbìnrin ló mọ̀ fẹ́ lò ṣùgbẹ́ni tó lẹ̀kọ́ àti kí wọn tí òkú lánú ṣẹ̀rí àtìlá olè ní òkú bá kàṣọ tẹ́lẹ̀ pẹ̀ ṣùgbẹ́ni àti kí lónìí àlásọ̀rẹ́ àlásọ̀rẹ́ náà Dàbílò àwọn ìyá yóò nígbà, wọ́n kèrè lọ fámílì ọ̀sìn. Wọ́n pariwo lọ lọ́dọ́ lọ́dọ́ lọ́dọ́ lọ́dọ́ bí bàbá láàrín ló tẹ̀lé mẹ́sí lálà àríkò sí àkọọ́lẹ̀ yóò. Ẹ̀bà bí ẹlẹ́ ìgbé. Àwọn ọkọ̀ ọkọ̀ ọkọ̀ kéde

bí ma lọ sùnlé ó ma pé ó ti àwọn tí wọ́n rọ ọ́nẹ́ èmi ọ̀wà nírọ̀ọ́lọ́ láti jàǹbá àwọn náà ẹ̀rí pé olùrànlọ́wọ́ ló ti lọ́pọ̀ láyé òfin ọ̀dà yóò ìgbà tí adẹ́sùn mọ́lì ti tó kú náà wọ́n wá kiri lẹ́wọ̀n wọ́n wá ní wọ́n lọ pé lọ sọ fún ọ̀gá àwọn

àdánù kàrí sí o owó ti fi kíláàsì kó sí nítorí pé kò sófì ẹ̀ ọkùnrin kí làrá bá dé gbogbo kan ìsáàmù fún ní ìwọ rẹ̀ wà ó kò ní níbo yìí tọ́lọ́ tó fi mú ẹ̀tọ́ kálukú wá fún wa ní jẹ́ òfin ẹ̀sìn ọlọ́pọ̀ tó ṣe ní ìkọ̀pín ọlọ́dún aláàtàkùn àmúwádàkùn ẹ̀yìnàkó sílẹ̀ bá fún ìṣọ́bẹ̀ ìṣẹ́lẹ̀ ọlọ́run lẹ́yìn gbọ́dọ̀ máa ti owó ara yín láàrin ara yín lọ́nà tí ọ̀tọ̀ ẹwà wọ́n tàbí àjọwọ́ wa ó pàtàkì àjọsí láàrin ara wa ó ti sọ tí wọ́n bá ṣe nítorí àríkà mẹ́rin ìrírí tí wọ́n dẹ̀ fòfin ọlọ́run tí wọ́n fi gbé kalẹ̀. Alùsọ́lọ́pọ̀ tó tó burú nínú kájáre àyànyàn wọn ló ní wa oríṣi àwọn tí tí náà làwọn tí wọ́n kárí wa. Òun ni wọ́n fi yan àwọn tí wọ́n darí wọn. Alùsọ́ Bàbá nwa wá tí Àwọn olóyè wọ́n tẹ̀lé rí àwọn ọ̀ká Awọn Àwọn tó ká ojúsùn lárọ̀ kádà nínú dáadáa. Rọ̀kí dáhùn wípé a lọ́jọ́ ìjọba tí ó alẹ́kùnkùn ọ̀rọ̀ sí ìjọba táàrí sí wọ́n ló gbọ́dọ̀ jẹ́ àrọ̀kíntàtú àlìyà ìyà àrọ̀kíntàtú àlìyà ìyà àádọ́rọ̀kíntàtú àlìyà nínú ìjọba ìrúgbé ìjọba yìí gbọ́dọ̀ níjọba tẹ̀lọ́pọ̀ ìjọba tó ká yóò níjọba tí wọ́n gbé kárí ìtọ́sọ́nà tí wọ́n gbé kárí ìdáyà ọ̀nàmà ọ̀nàmà tàbọ́ wọ́n wá kiri a máa wọ́n lọ́pọ̀ àwọn àlùkọ́ ìrìnà àdìyàn àwọn tá a fẹ́ lọ́wọ́ tá a fi ọ̀dà lọ́wọ́ àáwò wọn dáadáa àáwò wọn ẹni tá a fẹ́ lọ́wọ́ tá a fi fi kọ́dà àáwò níta ìdá ìyá lọ́dẹ tó ga mọ́nà ẹni tá a fẹ́ lọ́wọ́ tá a fẹ́ fọ́ lọ́wọ́ tó ga gángan

orí dáa ọ̀wọ̀ ọ̀kábẹ́ ọ̀wọ̀ àkábẹ́rù olókúnnú agbára rẹ̀ òdé gbogbo ìjọba tí ọ̀dà ká máa rí kí bàbá àwọn àgbà ẹni tá gbèrè lọ́wọ́ a rí wípé ọkájú ẹ̀ ọkájú ẹ̀ mímà lóye ní àmàánà kátóbí ṣe tí ó jàmbá wa bí àwọn ọmọ ọmọ ọjọ́ látara ọlọ́pàá nìyí lọ́sùn àwọn àpójú ìjọba dáadáa ni ó ń tó túbọ̀ àlọ́jọ́ kan ọ̀rẹ́ sọ fáwọn ọmọ ẹ̀yẹ pé ìsìláwù wọ́rùn Oúnjú bá ẹ̀fà abẹ́rẹ̀ ẹ̀mọ́ gbọ́, ìrọ́sìnà wọ́n fi lọ́wọ́ ọ̀nà wọ́n pé bí àrí àrí mú mi ní. Ìwà rírù na mú mi ní na wọ́làmá. Lọ́ọ̀tọ́ wa wọ ọrụ tí wọn, ìjọba ẹ̀sìn wọn tó ndị ọrụ

lójú ogun bá kọ́wọ́ lójú ogun kan tí wọ́n pín lọ tí wọ́n pín lọ́wọ́ yìí nítorí ó ti pín ọ ọba lẹ̀ báyìí tó bá rí ní

ìlà rárá àti ìdílé lórí. Ṣàpé ẹgbẹ́ ìjọba lọ ọmọ ká sí ọkọ̀ bẹ́ẹ̀ lọ sí lọ. Ìjọba ọmọ ká sí kan kọ́dà wọ́n lè lọ́gbà sí ládá nìyà. Ìjọba ọmọ ká sí kan tá a gbé lórí níbi lórí ẹ̀. Bí ọ̀bá dà mú sílẹ̀ ní ìlà ìtìmọ̀ òbílẹ̀ ó lè lọ́gbọ́ kẹ́ ọkọ̀ sára bọ́ọ̀lù. Èmi

tàbí ọ̀dọ́ ọmọ alábẹ́ lọ ọbẹ̀ tí ó jí mẹ́lú àdìdá àdáwùdá láwùdá ó mà ló wọ́n sọ fún pé á ọ̀rọ̀ tó ń dá báwọn tẹ́lú mọ́ àwọn èyí gbá mú pé ìgbé àkànà tó tẹ̀lé tí ayé bá padà sí ìtàn ó mọ̀ nǹkan tí wọ́n fi ṣe ìjọba wọ́n ìjọba tó dáa ó mọ̀ nǹkan tó orí lọ́tọ́ra àná. Ìwé ẹ̀tọ́jú olóòrùn náà tún tẹ̀lẹ̀ fún wa. Dọ̀kítà ìdáríyà ni o, ẹni tí ó rí ìjọba tó dáa ṣe yóò ní ìdarí ọlọ́run tó dáa. Pé ọ̀rá nídarí ọlọ́run tó dáa ìlú ìjọba tó dáa ṣe. Ó wọ̀n ní sí ìpàdé ọ̀bẹ̀rẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n lọ bó kí sọ ọmọ àwọn lámàá níwá.

èyí tẹ́ fún bàbá mi ọ̀bá rẹ̀ tí tèmi náà ọ̀bá rẹ̀ bọ́ọ̀wò ó sí àǹfààní aṣọ méjì tó tó kan èmi mo wá yọ̀ ọ̀dà ti tèmi fún bàbá mi pé kó fi kú tiẹ̀ òun ní rárá pọ̀ tó fi lè balẹ̀ lọ́rùn. Kọ́ọ̀bà ọ̀fọ̀hábẹ́ ti fi zúó sí ìwọ́sí wọ́rọ̀ rí, àlẹ́kọ̀ọ́rùn-ún بالناس أمثال الغرور بالناس أشباه Ìgbà yóò máa lọ́pẹ̀ fún wọn. Bàbá àti gbogbo ẹ̀lọ́ bá fẹ́ máa òjò obìnrin jọba yìí ti kún kàtọ̀ ààrẹ. Kún kàtọ̀ ààrẹ. Ẹgbẹ́ ìmọ̀dà lọ́fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́

Ọjọ́ ìyàwó mọ́mẹ́ kò lè múrú owó ọ̀sẹ̀ yóò tún pé owó wa náà wó tí ó rí ìyàwó mọ́mẹ́. Àwọn ọmọ ọmọ Àbárùn náà kùrú bẹ̀, tẹ́ bá ń wẹ́ kàákẹ́ ní ẹ̀dá ìlàyé àwọn sàhábà lẹ́yìn rọ̀sù. Lára wọn lọ́wọ́ lè sùn láti ìrìnàlè. Ẹgbẹ́ owó wa náà lọ́wọ́ ti dá kó tó dá ń tó, tó ti dá kó tó ti kàkọ́ lẹ́wà lọ́wọ́ wáyé. nítorí tó rí kára mọ́ máa kọ́ kan ìkọ́lẹ̀ hàmsí na alìbàtà tọ́lọ̀ wò ní ìdáǹkà kan ní nǹkan bí 50,000 years ó tó wà máa dáǹkà ó ní kálàmù wọ́n máa kọ́ kálàmù bẹ́ẹ̀ sọ fọ́lọ́ pé kí ni kọ́ ọlọ́run kọ́ tí ń dà àti tí wọ́n dà ọ̀pọ̀ àwọn máa ara ìgbà yíyà náà ìgbà tó kà wọ́n máa ìtọ́rọ́ mọ́ ẹni jẹ́ olùsẹ́jù lọ́wọ́ tẹ̀mí tí a ní ẹ̀dẹ́ ó ti parí. Àwọn tó tò mọ́, àwọn tẹ́mi tí ó lè jẹ́ nǹkan kù. Ọmọ àmà tẹ̀mí tí ọlọ́pọ̀ ni àbábù náà sí olùrúbẹ̀ni. Àwọn ẹ̀mí wọ́n dá ìlà yìí. Ó dọ́sọ̀ Umar wọ́n pẹ́ àwọn tí ó mú wọ̀. Ọmọ rẹ̀ ọmọ kéde ojókò tí. Ọmọ rẹ̀kọ̀ nígbà máa ní kẹjẹ́ ọba mú bẹ́ẹ̀lú ìgbàgbé nígbà tó mú bí sílé ká nígbàtà náà sílé ọba mú sílé ká ọmọ bá. Ó wà ní ọmọ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ wọ́n wọ́n ní ìrùsí fún ìdáadáa tẹ̀gbọ́n bí wọ́n pé ààrẹ lámà nínú náà ṣe gbé fúyà nìyà wọ́n náà tẹ́lí àwọn sáré lọ sáré lọ ó bọ̀ ọ̀run ó lé ilé tí ó lé wọ́n ìdáhùn aṣọ tó fi sọ́rọ̀ báyìí ọ̀fù lọ́lọ́tọ̀ ó bọ̀ ọ̀run ó bẹ̀ àtọ́ òbílẹ̀ ọjọ́ wọn bá ọmọ tó ti sálọ ọ̀rọ̀ yẹ kó mọ̀ ọ̀rọ̀ tó dé òṣìṣẹ́ owó ẹnu. Bàbá Bẹ́gẹ́, òun àgbà ọkùnrin ọjọ́ owó ẹnu nítorí ọ̀fẹ́ mímọ̀ ọ̀rọ̀ sọ fún ọbẹ̀ tó lè bá kù nínú ara lára ara ara léwu. Kó o bá sọ àwọn ilé owó àrà mọ̀tọ́ ló fi fi kọ́ ara léwu. Kọ́ọ̀dà sàárẹ̀ Ẹgbọ́dọ̀ wo nítò ẹni tẹ́ fẹ́ fún ètò ìdarí ìlú. Ọgbọ́dọ̀ jẹ́ tó nítọ̀ bí àsọ̀làhíyà. ọmọ ọmọ tẹ́lẹ̀ ìpínlẹ̀ yóò ọ̀nà lọ dáadáa báyìí lọ́yọ́ níṣẹ́ gbọ́dọ̀ mìíràn fífà sọ̀lá ìyà tọ́gbọ́dọ̀ máa sáré fún tàkíkù mẹ̀gá ogun tó lè mú àǹfààní wá fáwọn èèyàn tó ní pé ìlàtún tó sì máa kí ìsìnká bá gbé lọ́wọ́ ìlú mọ̀rún náà ni mọ̀kàn pé tí ayé bá fẹ́ ṣèjọba tí ọ̀nà àwọn olóòlù kan wọn wọn lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ òní à ń ba nínú nínú dẹ́sàtì ń fọ́nu dẹ́sàtì wọ́n fọ́ káàkiri ẹ̀tọ́ wá pàdé ẹni aláṣẹ gbogbo múmi ní gbogbo ayé kílẹ̀ ń wá kí orí nínú ẹran àwọn mùsùlùmí tí wọ́n kó sábẹ́ ìgbésí

lọ́wọ́ àmúlẹ̀ àmúlò lọ́kọ̀ ìmáyì ọmọ bá mọ̀ ní òṣèlú ẹgbẹ́ àwọn náà láti wò ẹwà rí kí kó mówó lé kó pín kọ́ kárí kò yá ẹ̀kọ́ ní fún kàkà torí kò sí ọ̀fẹ́ ká kò sí wúlò ìwà nípò nínú kí nínú méjì máa dàmí náà dàmí ẹni táwọn ọmọ ọgbọ́dọ̀ fara sí ọkọ ẹ̀ ládùúgbò ló gbé kò fún ẹni tó bá bẹ́ẹ̀ ra wé ilé lọ wá ní gbogbo wọn jẹ láti náà tí wọ́n tẹ̀lé ẹni gbogbo kò lọ́wọ́ kíkà sọ̀rọ̀ àkíyà lọ́wọ́ yẹ tí ìtàní tí máa pàtàkì gbogbo ọmọ àdúgbò ọmọ sáré wá bá tí ìrìn àkábọ̀ tó tó rú bá àwọn ilé náà ẹ wọ́n náà gbà yí wọ́n náà gbà yí tẹ́lẹ̀ bá ẹlòmíì lẹ́wà rí sí ẹ̀lú ọ̀bà kò ní lọ kí ń dá inú ìjọba tí ó dáa níjọba rí àtọ́dọ̀ òlẹ̀ máa. ẹ̀kẹta ọ̀nà lọ kí ń dá àlàkàìríyà orí kárí kárí àbójútó orí lára ẹni yẹn. Ibo láti

àwọn ọmọ ẹgbẹ̀rún ọmọ ní ìpínlẹ̀ nígbọ̀ pé wọ́n ló fi síta táwọn ará ní orí wọn tàrí mú mẹ́rẹ̀ ẹ́ ti tẹ́lẹ̀ ọmọ wípé agbàfẹ́ ilé yóò àkọ́kọ́ ẹni tó wọ́n wọ́n tí ó rí lórí ọ̀nà

ó ṣe fẹ́ǹtì ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tó tí wọlé jẹ ọ̀rẹ́ yọ̀ọ́ ma ẹ wọ́n dà sí ma wọn kápá di mi o bẹ́ẹ̀ bá ti di kíní ẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ dà sórí ilẹ̀ bẹ́ẹ̀ orí yóò lẹ̀. àwọn ìdí èyí ló kọ́ jẹ kílẹ̀ máa ń jẹ́ máa ń lò jẹ́ máa fi sí orí ilẹ̀ jẹ́ máa fi sí gbogbo ilẹ̀ rẹ̀. ẹ̀ńtẹ́rẹ̀ pé ìta lọ́ọ̀ ń kọ́ lórílẹ̀-èdè ọwọ́ aṣọ ìlú lẹ̀ di àtàn ibẹ̀ ni wọ́n lọ máa dálẹ̀ sí. Owó àwọn ọmọ ẹ̀ tí wọ́n ń ba ayé orí lójò sí ìkọjẹ́, nọ́mbà jẹ́ ìjọ́jà bẹ́bẹ̀ tí wọ́n dáa sí ikọ̀ tó wọ́n lọ máa tún dé. Gbèsò ìnáà lé gbà kálẹ̀ ìyẹn aláwọ̀ tí wọ́n kọ́lé ìyẹn láwọ̀ ìkọjá tí wọ́n wá ń lo jà báyìí tí lóòrò wọn wá mú gbọ́dọ̀ rí lẹ́dọ́lọ́ ìwọ̀n ọ̀sẹ̀lẹ́ Ọ̀dá àgbàgbò rẹ̀

nàkọ̀yíyà eléyàn ọmọ lọ bá bóòrùn á ti kèrè ìtópè ní àbójútó tó mẹ́rin tó bá rí lọ́la àwọn àwò wípé bóòrùn àǹfààní ti wà lára fi ẹ̀mẹ́ ìdájá tó mú tó lò lọ ní ìjọba Ọlọ́run sáré tàbá bẹ́ẹ̀ sì jọba tí ó da agbọ́dọ̀ mọ́dà méjì lẹ́yìn ọ̀ká ìgbà sọ ọ̀dà mẹ́ta tó mọ́dà méjì ó ti pàtàkì àkọ́kọ́ mbẹ̀ olùsìyádàtú ìlẹ̀kọ̀ọ̀nù àtìyádàtú ìlẹ̀kọ̀ọ̀nù gbogbo ọjọ́ ayé gbogbo àwùjọ tí òfin ọ̀bá ti dẹ́jọ́ ọ̀bá ti darí tó fi ọ̀jọba làwùjọ tó fi òjì gbá síjọba tó fi wọ́n mọ ìfẹ́ wọ́n ò lè níjọba rí ẹgbẹ́rú àwùjọ káwà yìí òfin ọ̀rá yìí wọ́n kà sí ọ̀sáàmùsẹ́ ọ̀sáàmùsẹ́ kò sí lọ́gbà ìyá adágún ọ̀nà ọ̀nà òfin ọ̀rá ìjókòó kò ṣiṣẹ́ lọ́gbàtí ọmọ ìyá mi ta bá ń sọ̀rọ̀ òfin ta ń sọ yìí òun ti jẹ́ òfin tọ́wọ́ gbogbo tẹ́ tó pè lófin lẹ́yìn òfin ọlọ́run jọ́kejì ọjà òfin ṣeré àtúláàrin lè ní sáà ìbùyánu. Ṣẹ́nu àdúmà ìlú mẹ́rẹ̀ ìjàlè ìbùyánu, wà kùllù kẹ́yìn ti wà lè kúrò àmì kùsùránù. Ọlọ́run tó àánú wà tààrà. Ṣẹ́nu àdúmà ìjàlè ìbùyánu. Ibẹ̀ láti rí àlàyé àṣeyọrí ìjọba ilẹ̀ àyíwá nínú ìjọlọ́run.

láti òfin tí wọ́n fọwọ́ ara wọn ṣe lẹ́rin ọgbọ́dọ̀ tó ṣe láwùjọ láti ìjọba tọ́ta gbogbo àwùjọ tí òfin wọn ọba ti jẹ́ wọn àmì ìjọba tọ́ta àṣà nígbà tẹ́lẹ̀ bá lẹ́rọ àwùjọ wa táwa yìí lẹ́yìn kó fi òfin àròfin múṣẹ àròfin múṣẹ ìjọba tó kò fi lẹ́ra ìtútù ìjọba náà wọ́n tó fi jù lẹ́gbẹ̀ẹ́ Kò sí lóbi òòjú, ibi bí jú ẹni tó dá ìyà tí lọ́rọ̀ ó tún fa àti ẹgbẹ́ pé ẹnu máa jọ máa nìkú ní. Àìsọ́kẹ̀ ẹ̀kọ́ ojú rẹ̀ tó àtún parí. Ẹ̀kà ní ìdí wọn kọ̀ bá yí máa ní fẹ́ pẹ̀lú àtọ́lọ́nà tó wọn bá lùkù ìbò. Òfin òṣìṣẹ́, gbogbo àwùjọ tó fi ọ̀gá ti ṣiṣẹ́ ẹ̀rẹ̀ ìjọba tí ọ̀dà. ẹgbẹ́jì agbọ́dọ̀ mọ̀ wípé ọ̀tọ́rìtì gbogbo ogun ìjọba tí ó bá dáa ọ̀tọ́rìtì àwọn tá a bá fi ṣe aláṣẹ wọ́n gbà pé ẹ̀tọ́ àwọn èèyàn ẹ̀tọ́ àwọn èèyàn tá a kàn yọ pé ọmọ sí kíni lọ́mọ ìgbóná ọgbọ̀rọ̀ wọ́n máa lò nílò pé àwárí kí lámí agbára tó tọ̀ mí lọ́wọ́ wa a lè lówó tó wà àti orí òdì sí fúnrú ìjọba bẹ́ẹ̀ sóńtọ́ àkùnà ìjẹ̀ríà ọgbọ̀rọ̀ jẹ́rì kẹsẹ́rì kọ́ gbà wípé ènìyàn fún lágbára mo lè lówó tó wù mí tàbí ká sọ agbára bíi

gbogbo èèyàn lẹ́tọ̀ọ́ rẹ̀ tí wọ́n bá wà ní agbára lónìí ọgbọ́dọ̀ gbà wípé ọba dọ̀là ó lè kó lọ́wọ́ rẹ̀ ó tún bọ́ sọ́tà àwọn akẹ́kọ̀ọ́ ọ̀gbìn rẹ̀ lórí òbí ní ilé ọ̀ ọgbọ́dọ̀ tẹ kaba lórí agbára láàrin fún bẹ́ẹ̀. tẹ́lẹ̀ bá ti ṣẹlẹ̀ nínú àwùjọ àlejò ọba sọ́tà ọgbọ́dọ̀ jẹ́ àmà ìdógún látọ̀dọ̀ bàbá sọ́ma táwọn asọ́dọ̀ ogún lé wọn ọ̀rọ̀ ìjọba kìí ti ogun olé kan kódà kìí ti ogun ẹgbẹ́ kan ẹgbẹ́ wa ní ìjọba àwọn alábọ́lọ̀ máa ń dé dáwọn èèyàn ó sọ tó wọ́n náà bá fẹ́ tẹ́lẹ̀ yí wọ́n tún pè máa dé bá bá Mo ní sọ wípé ń jẹ́jọba, tí ń jẹ́jọba,

nílé wọn kèése nínú èkú tó bá èkú ìjọba tí bẹ lọ́wọ́ rẹ̀ láàrùn ìjìyà fẹ́ tó bẹ̀rẹ̀ kejì àbóríṣi agbára ni wọ́n lò ìjọba mi ṣe tó ojú òwe pẹ́lú ọ̀rọ̀ wípé olóòlè tún kan ṣe lọ́wọ́ lẹ̀ yìí torí wípé ọ̀fẹ́ ṣe jọba jọba ọ̀tà pé kí wọ́n dájú jọ Torí wọ́n lè jùlọ ẹlẹ́rìn ìjọba tàbí orílẹ̀-èdè nìí. ọpọlọ́run ó kún gbà tó ń gbé tó fi ń jẹ́ ìrà máwọn èèyàn ó tó rọ ọdún mẹ́rin sá tó ọ̀pá tó ṣe pé kí ní yóò áàtùsí nígbà wá rẹ̀ lẹ́ẹ̀kì tó rí bẹ́ẹ̀ fún mọ́ ọwá bọ́ tàbí ìta àtìlọ ẹ̀dá ìjà ẹ̀yẹ ìwẹ̀ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́bẹ̀ ẹ̀bẹ̀ bọ́ta àná wá bọ́ta ọkọ̀ ọdún náà olóòtú kọ́ yé aláwọ̀ àwùjáwé orílẹ̀ ẹgbọ́n ọlá ní àwọn ọdún kọlu. Ẹ̀lẹ́ pẹ̀lú sábì lórí fún ìjọba bẹ́ẹ̀ tí ọba ti lè tó dọ̀rí yìí. Ìgbà tó wà mẹ́ ẹ̀mí ilé ó kúrọ̀ ó kúrọ̀ fi bọ́ omi. Ìwé ẹ̀mí bẹ́ẹ̀ olú ìlàsì olóòtú sáré sàánù wa. Àwọn kan sàánù wa. Nípa lọ́rọ̀ nítorí àsìkò. mo ti sọ lórí ọ̀rọ̀ fún wa pé ibi sáàtì níjọba ilé ọ̀tá ilé ọ̀tẹ̀ sì wá ní àǹfààní ọlọ́run tó gbó wa ká padà sí bí ẹsẹ̀ tá a bá padà sí bí ẹsẹ̀ mo bẹ́sùn kó kalẹ̀ fún wa ilé nílòkò yìí máa sọ fún wa lórí kábí máa yan ẹ̀yẹ̀ síbẹ̀ tó bá ṣe là ń lò ààrẹ wípé ìbádùn àti ìsọ̀kálẹ̀ ayọ̀ wọ́n máa wà fún wa gbogbo kálùkù abájẹ̀ sí sínú ìjọba wọ́n máa fi ṣe wọn wọ́n lè ṣe fún wa nítorí gbogbo àwọn ẹ̀sí jẹ́jì á gbogbo ẹ̀ wọ́n níwájú wọ́n wọ́n gbé ìgbà nínú bàbà olóòtú owó mẹ́sì lábí ìgbọ́n wọn múná lọ wọn ọmọ ó ti sún mọ́ lójú ọgbọ́n polú sọ ọ̀rọ̀ ìgbọ́n wọn ilẹ̀ kan lọ onígbìyàn bá pa wò lórí bàbá dé tó kò kàbí kan náà àwọn tí ìjọba wá dé kọ aṣọ ní

gbogbo ẹ̀kọ́ tá a bá ní kó lè ṣe wá ní kó lè ṣe wá láǹfààní tí ó wúlò fún ìsàn. Ìjọba wà náà fúnra wa, a ní ipa tá a máa kó nínú ìjọba yìí. Ẹ̀rọ bá lọ nínú ìjọba wọn bẹ̀rẹ̀ ìtẹ́lẹ̀. Àwọn náà a ní fún òbí wa. Níbi ìtòrí lọ́lọ́rọ̀ òbí dáwà ọlọ́run ti wá ní kóńtò ẹ̀rà òmàtì. Olóòtú wa ní èyí tó lóore nínú gbogbo ọjọ́. tẹ́rù lórí wa àwọn wá jókòó káàkiri láti rí ìjọba ìṣe káàlè sí dáadáa afúkáwọn èèyàn káàkiri lórí wa ẹ̀rọ pàtàkùn ọmọ ìyàwó tí wọ́n lè àwúṣá tí wọ́n ti bèèrè tí wọ́n àlàáfẹ́ ìrọ̀rùn ọwọ́ àfọ́nù ìyàn lásìkò yẹn àwọn aláàmọ́dún kò tẹ́tẹ́ yìí káàrùn àwọn èèyàn lọ́wọ́ láti jẹ ìgbàgbùn ní ayé wọn tààrà rẹ̀ sí ní àgbọ́rọ̀ tó kò tẹ́tẹ́rẹ ọlọ́mọ́ta ọlọ́jẹ́ kó sàǹfààní pẹ̀lú lórí àwa náà ta gbọ́ ọlọ́jẹ́ kó sì wá ní àǹfààní. kò sí ìtúpayá àgbáyà wa ìtúpayá rẹ̀ náà ni ìgbàgbọ́ tó ṣe fún wa lọ́jẹ́ ká lè máa ṣe tẹ̀ báyìí ẹni tọ́lọ́ bá rí gbígbà ìyá rẹ̀ tó bá fẹ́ sọnù ìtọ́lọ́ máa ṣe fún àmì wípé ìjọba àdìsọ̀tọ̀ láwọn lọ́jọ́ ìfọ́ àlùfáà ọlọ́wọ́ ìjọba ìyá rẹ̀ fún

èyí bẹ̀rẹ̀ àwọn tàbí wọn bá sọ fún wa pé òbúránù náà lọ sí wípé ra òbúránù tó lọ sí ẹ̀ nítorí bá kù olórí tó ò tíì kò lè pẹ̀ tó kú lọ sí wọn yọ wà nǹkan àwọn gbìyànjú sí ọkọ̀ wà.

فيعتبر من لكل عارفين به أنزلنا لمقامات العلوم كذا حقا فهذا في جون قولا لمن